oníbèrè béèrè pé ṣé a lè kírun lẹ́yìn tẹ̀blíìgì jamaatu tẹ̀blíìgì jamaatun sufiyatun mubtadia jamaa tẹ̀blíìgì wọ́n jẹ́ jamaa onísúfí wọ́n sì jẹ́ oníbídíà ǹjẹ́ a wá lè kírun lẹ́yìn wọn bí? bẹ́ẹ̀ ni a lè kírun lẹ́yìn wọn pẹ̀lú àlàyé pẹ̀lú àlàyé mo sì fẹ́ kó o tẹ́tí gbọ́ àlàyé yìí dáadáa torí tó bá lọ sí gbọ́ problem tiẹ̀ nìyẹn it's not my problem. alákọ̀ọ́kọ́ náà mo fẹ́ ká ti di pẹlẹbẹ mú ọ̀lẹ̀ jẹ lórí jamaatu tẹ̀blígì. ẹ ti máa gbọ́ awuyewuye lọ́tún lọ́sì lórí jamaatu tẹ̀blígì. awuyewuye yẹn ó wá pín sí méjì ọ̀kan ń sọ pé jamaatu tẹ̀blígì o onísúfí ni wọ́n àbí ìkejì ń sọ pé à jẹ̀mátù tẹ̀bílíìgì onísùnà ni wọ́n ok ọ̀kan ń sọ pé onísùfí ni wọ́n ọ̀kan ń sọ pé onísùnà ni wọ́n tá a bá wá gbé e sórí ìlànà ẹ̀kọ́ ẹ̀sìn sọ̀ǹgbọ́ ó túmọ̀ sí pé ẹnu yapa lórí ọ̀rọ̀ tẹ̀bílígì wọ́n yapa ẹnu lórí ọ̀rọ̀ kíni tẹ̀bílígì kí lẹ̀sìn sọ lórí ibi tí yapa ẹnu bá ti wà. ó túmọ̀ sí pé rúdúrúdú wà nínú ọ̀rọ̀ yẹn nìyẹn ọ̀rọ̀ ti di dá yẹ̀rí búkà ìlà búkà dá ma yàrí ìbùkà ìlà máa lá yàrí ìbùkà ohun tó ń ṣe ọ́ ní iyèméjì gbégù sílẹ̀ lọ síbi èyí tí ò ṣe ọ́ ní iyèméjì ọ̀rọ̀ jẹ̀máàtù tẹ̀bílíìgì ó ti di iyèméjì ó ti di kíni ó ti di iyèméjì àwọn àfáà tá a mà láàfà dáadáa àwọn kan wọ́gi lé wọn àwọn kan ń fọwọ́ ra wọn lórí àwọn kan ṣe kí ni wọ́n wọ́gi lé wọn àwọn kan sì ń fọwọ́ ra wọn lórí. a rí nínú àwọn àfáà súnà tó ń sọ pé jẹ́mọ́ tún tẹ̀blígì jẹ́mọ́ dáadáa ní àbáàrí bẹ́ẹ̀ ni àrí aláwọn tó sọ bẹ́ẹ̀ a sì rí nínú àwọn àfáà súnà tí wọ́n ní jẹ́mọ́ wo kì ṣe jẹ́mọ́ dáadáa ìwọ tí ọ wà láàrin wọn ọgbọ́tọ̀tún ọgbọ́tọ̀sì wọ́n ti sọ ọ̀rọ̀ jẹ̀mátù tẹ̀bílíìgì wọ́n ti sọ di wọ́n ti sọ di ó dára kò dára. èyí tó wà recommended fún ọ ni pé ṣọ́ra fún wọn. that is kókó àkọ́kọ́ torí pọ̀rọ̀ ti di máa yẹ̀rí búkà. ànábì ti sọ wípé dá máa yẹ̀rí búkà ìlà máa láyẹ̀rí búkà. okay? tọ́ nínú ọ̀rọ̀ tèmi wá sọ nípa jẹ̀mọ́ràtù tẹ̀blígì òun ni pé mo ní oníṣúfì ni wọ́n oníbíbíàsì ni wá ibi tèmi tí ì sọmọ nù mi ò tí ì fìgbà kankan pé jẹ̀mọ́ràtù tẹ̀blígì ní kẹfìrì mi ò tí ì fìgbà kankan sọ pé kẹfìrí ni wá mi ò sì tí ì rí ọ̀rọ̀ kankan gbọ́ látọ̀dọ̀ àwọn tó tún jù mí lọ nínú ìmọ̀ ẹ̀sìn kí wọ́n ṣe ìtìláàkù pé jamaatu tẹ̀blígì o ní tilé tó kó o pé wọ́n ti jáde kúrò nínú Islam ohun tí gbogbo àwọn tí wọ́n ń kọ̀ǹdẹ́ẹ̀mù jamaatu tẹ̀blígì ń sọ òun ni wípé jamaatu tẹ̀blígì wọ́n ní àwọn àléébù kan lára tó jẹ́ pé àléébù náà àti kékeré ni wọ́n ti máa pa ẹ̀ka ìrókò ní o tó bá dàgbà tán yóò gbẹbọ o lọ́wọ́ àwọn tí máa ń ṣẹbọ o àwọn àléébù tí ń bẹ lára jẹ̀mọ́ àtúntẹ̀bìlíìgì tá a bá gbógun tì lónìí tó bá di lọ́la agbára ò ní ká mọ́ o. àkíyèsí tí àwọn àfa àgbáyé ń pè nìyẹn lórí jẹ̀mọ́ àtúntẹ̀bìlíìgì. kí ló sì fà á ohun tó fà á ni pé jẹ̀mọ́ àtúntẹ̀bìlíìgì wọ́n ní ìwé tá a mọ̀mọ̀ wọ́n tó jẹ́ fàdọ́ ìlú amal fàdọ́ ìlú sọ̀dàkọ́t fàdọ́ ìlú hajj fàdọ́ ìlú sọ̀láàt ok àwọn òwe yìí ẹni yòówù tó bá ń kà á yóò máa nífẹ̀ẹ́ sí ṣíṣe súfí torí pé nígbà tí wọ́n bá ń tọ́ka sí àwọn ẹni ire àwọn ẹni ire nínú ìwé yẹn àwọn ẹni rẹ nínú ìwé yẹn máa jẹ́ ta ni onísúfí wọ́n máa jẹ́ onísúfí wọ́n máa jẹ́ onísúfí tó bẹ́ẹ̀ gẹ́ tó ga sí wípé nínú àwọn nǹkan táwọn ń súfí máa ń ṣe tó jẹ́bọ tó jẹ́ ẹbọ ó tún jẹyọ nínú ìwé wọn ó ṣe kí ni bá mú ìwé ẹ̀sìn nìgbàlà wá ohun tí à ń pe àkíyèsí àwùjọ sí lórí jamaatu tẹ̀bílíkì ni pé wọ́n fi sáà ìpèpè lọ sí ọ̀dọ̀ àwọn onísúfí wọ́n fi style wọ́n fi ń pèpè lọ sí ọ̀dọ̀ àwọn onítani o àwọn súfí nípa pé tí ìwé wọn bá fẹ́ pè wá lọ síbi dáadáa tó fẹ́ pè wá lọ síbi iṣẹ́ olóore lẹ́yìn tó bá mú àyà lùkùránì wá tó mú hadith ànábì wá ohun tí ó fi lé e ó ní àpẹẹrẹ láti ọ̀dọ̀ àwọn ẹni re tó sì jẹ́ pé àwọn tí wọ́n fẹ́ fi ṣàpẹẹrẹ yìí tó ń pè lẹ́ni re yìí wọ́n jẹ́ ògbólógbòó nínú kíni nínú sufi nípa bẹ́ẹ̀ ọ̀rọ̀ wá di pé ẹ bá ti wá wà nù jamaatu tẹ̀blíìgì wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ yóò máa fẹ́ràn sufi. àwọn ìròrí burúkú tí máa bẹ fáwọn sufi yóò sì máa kó sínú ọpọlọ ẹ̀ ẹ sì máa wò jamaatu tẹ̀blíìgì wọ́n máa ní súnà ni súnà ni súnà ni wọ́n máa dákọ̀ súnà àmọ́ nígbà wọn bá ka ìwé ìwé wọn sí etí ìgbọ́ àwọn èèyàn wọ́n mọ̀ ní oníṣúfì kan ẹnire kan oníṣúfì kan ibi tí problem wà nìyẹn fún jamaatu tẹ̀bílíìgì ìyẹn là ń sọ fún wọn wípé ẹ̀yin náà ti ń do oníṣúfì lọ nígbà wọn bá ti já sí pé ẹ rí oníṣúnà fi ṣe àpẹẹrẹ ẹnire mọ́ bí kò ṣe àwọn onísúfí ìgbà wo lẹ́yìn náà ní di onísúfí kódà àwọn kan nú yín wọ́n ti dọ́n súfí wọ́n ti di kíni o onísúfí mo fẹ́ sọ ìtàn kan lónìí kẹ́yìn tẹ̀bílíìgì kẹ́tún kẹ́tún challenge mi lórí ẹ̀ kẹ́ challenge mi lórí ẹ̀. mo fẹ́ púrùfù pé à ń pè ń ṣàkíyèsí pé kẹ́ ẹ má dó súfí ẹ lọ yọ gbogbo àwọn ẹni ire tẹ́ ẹ má fi ṣàpẹẹrẹ ẹni ire tí wọ́n jọ ń súfí ẹ lọ yọ wọ́n kúrò nínú ìwé yín torí pẹ̀yìn náà ti ń dó ń súfí àwọn ọmọ ọjọ́ yín wọn ò rí súfí ní nǹkan tí yẹn máa ṣọ́ra fún. mi wàá sọ ìtàn kan lónìí. tẹ́sí mọ̀ pé ohun tí mo sọ ohun ohun tí mo sọ ohun òdodo ọ̀rọ̀ ni. àbúmínà kọ̀ mú wó lọ́kàn yìí ni àbúmínà bí máa gbọ́n tí sọ yìí o tọ́lọ́ ọ̀rọ̀ ẹbí sọ. ẹni tí mo pè wọ́n ní ẹbí kan tó jẹ́ fashion designer tẹ́ máa kóṣẹ́ sí aṣọ tẹ́ máa kóṣẹ́ sí aṣọ. ẹni yìí ní 1980 tí èmi ń gbé ní òde ajé wọ́n ní ṣọ́ọ̀bù níbẹ̀ wọ́n ní ṣọ́ọ̀bù níbẹ̀. mi ò ní dárúkọ wọn but gbogbo ẹni tó bá wà lóde ajé ní 1980 the only tailor tó gbajúmọ̀ jùlọ tailor kàn bẹ́ẹ̀ o but ẹni tó lọ́mọ ṣẹ́ jùlọ tán máa kó tí ń kó àbí kí náà fẹ́ kí nìyẹn tẹ́ máa ẹ́ tẹ́ máa kó sí aṣọ tí wọ́n sì lọ́mọ ṣẹ́ tó pọ̀ ọkùnrin àtobìnrin ni bàbá yìí jẹ́ látara pé wọ́n lọ́mọṣẹ́ tó pọ̀ lèmi fi lọ bá wọn pé ẹ jẹ́ kí n wá máa ṣe wáàsí fún àwọn ọmọ yìí lẹ́ẹ̀kan lọ́sẹ̀ wọ́n sì fààyè ẹ̀ sílẹ̀ kẹ́ lè pé mo súnmọ́ ẹni tí mo fẹ́ sọ̀rọ̀ rẹ̀ so nígbà tó di nígbà tó pẹ́ tẹ́mi kù ní òde ajé àwọn ò tí ì kúrò ń bẹ̀ gbọ̀gá sí pé ibẹ̀ ni iléeṣẹ́ tí wọ́n wà. ó wá di ọjọ́ kan mo wá lọ sí òde ajé nígbà yẹn mọ́mì mi ń bẹ láyé wọn ò tí ì kú mo wá lọ kí wọn. and nígbà tí mo sì mọ̀ pé òde ajé àwọn àfọ̀ọ́ ní jálàbí àwọn ni wọ́n jẹ́ ìmáàmù ní gbogbo òde ajé mi è kírun lẹ́yìn wọn mo máa ń dúró títí wọ́n fi kí ìrun tán pàápàá jùlọ tó bá jẹ́rùn ashri màá jẹ́ kí wọ́n ti kí tán tó bá jẹ́ lúrì màá ti kí ṣáájú tiwọn torí pé sẹ́yìn mọ̀ pé lúrì ó ti wọlé ti pẹ́ káwọn tó kí lúrì tiwọn. so mọ́sáàsì kan wá ń bẹ kékeré ni mọ́sáàsì ọ̀hún wọ́n kọ sí ẹ̀yìn ibi tí ń pè ní kọ́ọ̀dì màmákẹ́ ní òde ajé mo ti gbàgbé orúkọ agboolé yẹn gangan gan bọ̀ tí yẹn bá gba bí ṣe ń pè ní fọ̀dì màmákẹ́ tó ti mọ́ tọ́tí tí yẹn bá gba pàlàpolo ẹ̀ wọlé báyìí ẹ̀ kàn mọ́ṣáláṣí yẹn kékeré báyìí ni ẹ̀ kàn by the left mo wá lọ kí asri níbẹ̀ ní mọ́ṣáláṣí yẹn lọ́jọ́ náà mo wá bá ọ̀nkù lọ́ọ̀yà yìí mo bá wọn bẹ̀ ṣe àmọ̀ pé nínú tí mò ń sọ bọ̀ àtijọ́ mara ti pẹ́ èmi bá àwọn wọ́n dá dúró sí igun kan wọ́n mú tẹ̀sùbá lọ́wọ́ mo kí wọn wọ́n forí dáhùn mo kí wọn tán mo tún kí wọn wọ́n tún forí dáhùn mo wá jẹ́ kí wọ́n máa já tí wọ́n ń ṣe wọn mo ní à ẹ̀yin ni mò ń kí tẹ̀ ń forí dáhùn ẹ̀ sí lórí ìrun kódà tẹ bá ń ka Quran lọ́wọ́ ẹ lè stọ́ọ̀pù ẹ̀ kẹ́ fi dáhùn sálámù ọmọ ìyá yín so òun wà force láti dáhùn nígbà wọn dá mi lóhùn tẹ̀mọ́ ní abẹ́ ẹ̀ ń ṣe wàzífà ni mo ta rẹ̀ sí wọn báwọn pé àbí ẹ̀ ń ṣe wàzífà ni wọ́n ní kí ló rọrùn pẹ̀lú ẹ̀ wàzífà èwo lẹ́ ń ṣe wọ́n ní ti tìjà níyà ṣébítẹ̀bù yìí gì níyìn ntọ́bọ̀rọ̀ nìyẹn o ṣé bí tẹ̀bílíìgì ni yín ẹ wọ́n ní tẹ̀bílíìgì làwọn wọ́n ní sí tẹ̀bílíìgì ní kéèyàn mọ̀ ṣe sufi ni wàláhì sọmọbìláì ẹbí wọn ní mẹ́ńkàlẹ̀ yìí o wọ́n ní sí tẹ̀bílíìgì ní kéèyàn mọ̀ ṣe sufi ni wọ́n ní wò ó gbogbo kankankan rẹ yìí ó ti ń pọ̀ ju jẹ́ ń fún ọ ìtàwó lẹ́fẹ́ sọ <laughs> ìtàwó lẹ́fẹ́ sọ lẹ́fà ní àáfàá rẹ ìmọ̀ dákọ̀ ní ìsìn àáfàá rẹ aláìkì sàkídélé ṣé ò ṣe tẹ̀bílíìgì rí ni ẹ mọ ní mo pápá wọn ṣe tẹ̀bílíìgì rí wọn ṣe mọ́ oníwà máa gbọ́ nílùú Ìbàdàn yìí nílùú Ìbàdàn yìí wọ́n ní the first set tẹ̀bílíìgì tí wọ́n gbé dìde láti Pakistan tó wá sólútì tó wá sílùú Ìbàdàn inú mọ́ṣáláṣí báyìí ní ọ̀nà ageni wọ́n dákọ̀ ọbẹ̀ wọ́n dákọ̀ mọ́sáàsì yẹn pé inú mọ́sáàsì yẹn ni ìjókòó àkọ́kọ́ pẹ̀lú àwọn Pakistan Tabligh tí wọ́n wá wọ́n ní èmi ìyẹn àwọn wọ́n tún dákọ̀ àwọn bàbá kan pé àwọn táwọn jẹ́ fọ́sẹ̀t nìyẹn táwọn pàdé àwọn Tabligh yẹn tó ga sí pé ìdéǹdè tí wọ́n dé báyìí ọwọ́ àwọn ni wọ́n dé sí àwọn làwọn welcome wọn sí ìlú Ìbàdàn wọ́n nínú gbogbo àwọn àwọn kò sẹ́ni tí èsè súnfínú àwọn kò sẹ́ni tí èsè súnfínú àwọn àwọn tí ń ṣe súnfí yẹn kí tẹ̀bílíkì tó dé àwọn fi tẹ̀bílíkì kún ni nígbà táwọn sì fi tẹ̀bílíkì kún ẹ́ tẹ̀bílíkì ò ní káwọn já súnfí lẹ̀ pé ṣé tó o bá ń ka ìwé fàdọ́ ilé àmọ́lì ṣé ìgbọ́ tẹ́ ń sá tẹ́ máa dápẹ́ ẹni pé súnfí kan báyìí èègbọ́ mo ní mo máa ń gbọ́ mo ní so sufi ni mo ní sufi làwọn mo ní confam wọ́n ní kódà kí n lọ bàbá mi léèrè wọ́n mọ̀ pé sufi làwọn wọn ò sì kọ̀ fáwọn tó ní nígbà náà àwọn náà wà nù jamaatu tẹ̀bílíìgì ló jẹ́ kí n sọ wípé jamaa tẹ̀bílíìgì o sufi yàtọ̀ mọ̀tẹ́díà àwọn tó kọ́kọ́ gbà yín lálejò ni wọ́n sọ̀tàn fún mi ṣé wọ́n sì bẹ̀dọ̀ nílá inna lillahi wa inna ilaihi raji'un wọ́n ti kú. Allahu akbar mi ò gbọ́ mi ò gbọ́ kú wọn o mi ò gbọ́ Allahu akbar ẹni tí mo sọ̀rọ̀ yẹn lẹ́bi wọ́n sọ pé wọ́n ti kú láti two thousand and sixteen two thousand and sixteen mi ò sì gbọ́ bọ̀tọ̀ ń tó ṣẹlẹ̀ mo yẹn o ohun tó ṣẹlẹ̀ mo yẹn wọ́n fi rinlẹ̀ pé súnfí làwọn àwọn sì sùn jẹ́ tẹ̀bílíìgì kódà àwọn ni àwọn jẹ́ ọ̀kan nínú ikọ̀ tó wẹ́lkọ̀mù Pakistan tẹ̀bílíìgì sílùú Ìbàdàn wọ́n dákọ̀ mọ́sáàsì yẹn nínú ìlú Ìbàdàn ṣe rí pé tẹ̀bílíìgì tẹ́ ẹ bá ṣe ṣe ṣe ṣe ṣe ṣe tẹ́ ẹ fi já súnfí lẹ̀ ìgbà wo lẹ̀ níbi súnfí gbogbo yín tó ló fi gá sí pé tẹ̀blíìgì tó bá jẹ́ lè máa mú un yín ẹbí léèrè súfì ni ọ́ ni àbí tẹ̀blíìgì àbí méjèèjì so ti yé súfì ni ọ́ ni tàbí tẹ̀blíìgì tàbí tẹ̀blíìgì and súfì tọ́ba ti wá ní à méjèèjì lòun súfì èwo ló ṣe ń bẹ́ẹ̀. tọ́bágẹ́ súfè tá a mọ àkídà wọn ni bíi tìjàníyà bíi kọ̀dìríyà a ní kírun lẹ́yìn rẹ̀ ìbá lóun ti lọ four months rí ìyẹn ò sì ń tọ́ka wà ọlọ́run ọ̀rọ̀ wa ní four months ànábì ọ̀rọ̀ wa ní four ètò ìlíyàsì ní four ìyẹn ṣe pàmìtì ìyẹn ṣe láńsẹ̀sì láti di lè so ẹni tẹ̀blík tẹ́ ẹ bá ti rí tó jẹ́ ìmọ̀ọ́mù ẹbí léèrè súfì ni ọ́ ni tàbí tàbílíìgì ẹbí léèrè báwọn tọ́ba lóun èsè sùfín tòun o bọ̀ tàbílíìgì ni òun ó sì ń mánéjì ó sì ń mánéjì tọ́ba ní méjèèjì lòun ṣe ń tòun o ẹ̀kan tó wá bí léèrè pé èwo nínú sùfín ló ń ṣe ṣé kọ̀dìríyà ni tàbí tìjàníyà tọ́ba ti dá kàkọ́nu méjèèjì ẹ̀ gbọ́dọ̀ kírun lẹ́yìn rẹ̀ ẹ gbọ́dọ̀ kírun lẹ́yìn rẹ̀ tó bá ti dá kọ̀ọ̀kan nu méjèèjì ẹ kírun ní ẹ̀yìn rẹ̀. so àwọn nǹkan tí tẹ̀bílíìgì bí wọ́n ṣe bá súnfìtàn nìyẹn wọn èrí ìyàn rẹ̀ láti fi pe láti fi ṣe wáàsí fún wa àfẹnutọ́ bá jẹ́ kí ni o àfẹnutọ́ bá jẹ́ súfí so látara bẹ́ẹ̀ ìròrí àwọn súfí ó ti wá ń kó sínú ọpọlọ tẹ̀bílíìgì bí àpẹẹrẹ lórí ọ̀rọ̀ pé eyín òkú òsè eyín òkú ok àwọn méjì wá bá mi látẹ̀kù wọn làwọn fẹ́ mọ eléyìn òkú unfortunately eléyìn òkú náà ti kú òun ti kú ní September tó lọ yìí nígbà tá a lọ sílé rẹ̀ wọ́n rí i pé ó ti kú. now nígbà tá a wá ń fa ọ̀rọ̀ yìí láàrin ara wa tá à ń sọ níta ń bẹ̀rù wọ́n wá ní kí ni mo rí tí mo fi sọ pé tẹ̀bílíìgì o onísùúfì ni wọ́n o òǹbídíà ni wọ́n o mo ní ó ní kí n má pẹ̀rẹ̀ wá mo wá lọ mú ìwé ìjáde láti fi tọ́ka sí ohun tí mò ń sọ mo ní ibì kan bí báyìí wọ́n ní ẹni ẹni kan kan ó kí irun fún àádọ́ta ọdún ẹ máa gbọ́ o wọ́n ní wọ́n sọ nípa àbú eh, ok a gbọ́ nípa Saheed ọmọ Musayab Rahmatullah alẹ́ wípé fún àádọ́ta ọdún ó fi àlùwàlá tí ó fi kí irun ìṣáì kí irun àsùnbà. fún àádọ́ta ọdún. ẹ máa gbọ́ o à ń sì tú à ń sì tú à ń sì tú wọ́n gbọ́ nípa rẹ̀ àáfàá wọ́n sì kọ́ wá sínú ìwé rẹ̀ wọ́n gbọ́ nípa rẹ̀ pé fún àádọ́ta ọdún àlùbàrà tó fi kí ìsáì ló fi kí àsùnbà ok ǹjẹ́ ẹ mọ nǹkan táwọn tẹ̀bílìkì yẹn ń sọ fún wa wọ́n ní sí ọ̀pọ̀síbù ni wọ́n ní sí ọ̀pọ̀síbù ni tó túmọ̀ sí pé wọ́n ti wọ́n ti kó sí wọn lágbárí pọ́ pọ́síbù wọ́n ti kó sí wọn lágbárí pé ó pọ́síbù ẹ̀yin medical doctors sọ pọ́síbù kéèyàn sálùwà láì sáì lálẹ́ kálùwà láì ẹ̀ mọ̀ jà títí tó fi di àṣùbà. sọ pọ́síbù bẹ́ẹ̀ mẹ́díkálẹ̀ kéèyàn sálùwà lálẹ́ ìsáì kó sì di àṣùbà kó tó já. Ja. ẹ̀yin tẹ́ ẹ jẹ́ onímọ̀ onímọ̀ ìlera à ń retí èsì yín sọ pọ́síbù kí mùsùlùmí kó sàlùwàlà ní ìṣá ìlálẹ́ kálùwàlà yẹn má dà títí tí ó fi di àsùbá sọ pọ́síbù fún a night kámọ́tì sọ a week kámọ́tì sọ a month kámọ́tì sọ a year kámọ́tì sọ fifty years. now ẹ máa gbọ́ o ẹ máa gbọ́ o ohun tí mo sọ nìyẹn o tẹ̀bílíìgì ti re àwọn ọmọ wọn láti gbà pé kinní yẹn pọ́síbù wọ́n ti rè wọ́n ẹ mọ tẹkiníìkì tí wọ́n mú wọn wọ́n ní bá ti lílọ jáde four months ó rí pé kinní ìwọ náà practice yẹn tó bá ti lọ jáde four months ìwọ náà ó lè fi àlùwàlá ìṣáì ó lè fi kí ṣubú yìí fún four fún fifty years. mo wá sọ fún wọn pé ẹ jẹ́ á pín ọ̀rọ̀ ẹ̀ sí méjì medically medically is it possible àwa gbà pé kò possible ní bọ́lá ọba ṣe dá ọmọ nìyẹn kò possible fún wa kálùwà lọ́wọ́ mọ̀jà ní ọ̀nà kan nínú àwọn ọ̀nà tí máa ń gbà já fún fifty years sáà níyàwó ńlé ni sáà ní sùn ni sáà ní tọ̀ ni sáà ní ṣègbọ̀nsẹ̀ ni sáà ní só ni ẹ̀wà dúró nǹkan márùn-ún yẹn kó máa sí kankan tí ó ṣẹlẹ̀ sí ọ fún àádọ́ta ọdún you are not you are not a living being èsè tí ń bẹ láàyè mọ́ nìyẹn o. ó ti kú o mo rí ìyẹn kan báwọn wá fi ojú ṣẹ̀ríà wò ó ẹ̀gbọ́dọ̀ mi yé ká fojú ni o ká fi wò ó nínú ṣẹ̀ríà ìsìláàmù tánàbì sì jẹ́ role wa ǹjẹ́ súnà ni kó fi kó fi wọ́n ní rárá ah ok nígbà tẹ́ ẹ mọ̀ pé it is not sunna ànábì ẹ ṣe fi ń pèèyàn lọ ọbẹ̀ ẹ sì ń sọ pé ó ní sunna nìyí nǹkan tẹ́ ẹ mọ̀ pé kì í ṣe sunna ànábì kó fi àlùwàlá ìṣáì kó fi kí ìrun ṣubúì wá ìtẹ́ fi ń pèpè lọ síbi ìyẹn abániyẹn ṣé mọ̀ káwọn sàbẹ wọn lọ́lá ni tí a lo tún sọ yìí ta ni ọmọ ké sàbẹ lọ́lá ṣé ọlá àwọn lọ́wọ́ túmọ̀ sí pé kí wọ́n máa kí kí wọ́n máa fi àlùwàlá ìṣáì kí wọ́n máa fi kí ṣubú yìí ohun tí mo fẹ́ lò ń bi ọ̀rọ̀ yìí ni pé àwọn jàmáà tẹ̀bílígì wọ́n ti dẹ́kìnì ọpọlọ wọn pẹ̀lú irọ́ irọ́ tuntun fi gbé lọ́wọ́ súfí àmọ́ súfí mọ irọ́ àmọ́ súfí mọ kíni irọ́ tẹ̀blígì ti wá jẹ́ kí gbígba irọ́ gbọ́ yẹn ó ti ṣe nírọ̀rùn fún àwọn ọmọ ọ̀jọ́ wọn pẹ̀lú pé tọ́ ọ bá ti lè fàsìkò sílẹ̀ tọ́ ọ lọ jáde four months ó lè rìn inú òfurufú ó lè rìn lójú omi ó lè gbanú àpáta kọjá àpáta ó lè sídìí fún ọ fún pé ọlọ jáde four months eléyìí láì ń pè yín lákìyèsí rẹ̀ sí pé ah, àkóbá wà nù ìwé yín digbí àkóbá yẹn sì rèé ó ti ń manifest ní ara àwọn ọmọ ìjọ yín fún wípé ẹ̀yìn rí alùsùnà fi ṣe àpẹẹrẹ ìtẹ̀lé súnà ànábì bí kò ṣe ó ń súfí ìdí nìyẹn tó fi rọrùn fẹ́ni tó ti ń ṣe súfí tẹ́lẹ̀tẹ́lẹ̀ láti join jamaatu tẹ̀blígì láìsí ní fi súfí lẹ̀ ṣẹbẹ́yìn náà máa ṣẹbẹ́yìn náà máa rí tó ga sí wípé tẹ́ ẹ bá kó àwọn èèyàn lọ jáde tó bá dàsìkò mọ́gíríbì sí ìṣáì tí mọ́sì yẹn fẹ́ ṣe wàzífà ṣẹbẹ́ ẹ ti rí i pé àwọn kan nínú yín wọn á máa darapọ̀ mọ́ àwọn ará mọ́síláṣí tí wọ́n gọ́ sí wà bí fà ṣé kìí ṣẹlẹ̀ ń jáde ni ṣé kìí ṣẹlẹ̀ ní jáde ni ó máa ń ṣẹlẹ̀ náà. báwa ṣe mọ yìí báwa ṣe mọ yìí tá a kọjá ọgbọ̀n yìí ìlé kó wa lọ ọbì kan kásìkò wà sí fò tó ń bẹ̀ kẹ́nìkan nù wa <laughs> kọ́ á àbúrò ẹ dákun mo fẹ́ẹ́. mo fẹ́ ṣe wàsífà kò lè ṣẹlẹ̀ kò lè ṣẹlẹ̀ torí pé mọ̀ pé lọ́dún àbú gbogbo ọ̀nà ló gbàgbógun ti súfì kọ̀kọ́ tí kò tí ì bá débi gbogbo ọ̀nà but ẹ̀yìn ti yí ìwé gan ẹ̀ kan wò ó. mo ń padà bọ̀ lórí ọ̀rọ̀ yín yín tí mo kàn bá débẹ̀ ni pé sáà lè kírun lẹ́yìn yín mo láà lè mánéjì yín ẹ sì ṣe é mánéjì torí pé àwọn àfọwò tí dìkílẹ̀ yín pé ẹ ti di kẹfìrí pọ́nbélé bí kò ṣe pé wọ́n ń pè ní ìjọ onísúfí ìjọ oníbídíà so ara bídíà yín náà ni kẹ́ ẹ gbà pé èèyàn lè fàlùwà láì ṣáì o lè fi kí ṣubú yìí níbo lẹ súnà níbí sí súnà ànábì fi wa wípé irun kan àlùwàlá kan ni tálẹ́bì fi kúrò láyé irun ìṣáì àlùwàlá kan yóò ṣe fún un irun òru yóò dìde yóò ṣàlùwàlá fún un irun ṣubúì yóò ṣàlùwàlá fún un lọ́tọ̀ ibo lẹ́yìn tí wá lọ rí fi àlùwàlá ìṣáì kí ṣubúì fún àádọ́ta ọdún kò pọ́síbù náà tá a bá wá gbà kó pọ́síbù kò tọ́ súnà fún mùsùlùmí kò tọ́ súnà àkíyèsí tá à ń pè yín sí nìyí so ti yé so anyway ẹ sì wà lórí pé ká máa mánéjì yín ṣùgbọ́n o ẹni tó bá jẹ́ ìmọ̀ọ́mù nù yín àbí léèrè are you teblig or sufi tó bá ní teblig lòun ẹ ṣe sufi àmàlejẹ tó bá ní sufi wà tẹ̀blígì lòun sufi wà tẹ̀blígì ní òun àwọn àbílẹ̀ pé sufi èwo ni wọ́n ń ṣe ń bẹ̀ tó bá ti ní tìjàníyà tàbí kọ̀dìríyà ìdájọ́ wulẹ̀ ti wà sáńbáì lórí tìjàníyà àti kọ̀dìríyà tó bá ti wá lóun jẹ́ mùrídìí wọn àní kírun lẹ́yìn ẹ̀ àní kírun ní ẹ̀yìn rẹ̀ so jẹ́ mátò tẹ̀blígì ẹ lọ rèé tún ara yín ṣe ní o aláwọ̀ tún ẹnì kọ̀ọ̀kan wá ṣe ìbéèrè kejì tí màá tún dàpọ̀ mọ́ eléyìí ṣé ok bọ́lá ni yẹn sẹ́ni ìbéèrè yẹn sí náà ta ló abá mi bílẹ̀ kan tó fi ìbéèrè kan tó mi létí ok mo ti rántí ó ní ṣé ẹ ti ń ṣe é là só jókòó nu mọ́sálásí ẹni tó ń ṣe é là só lè jókòó nínú mọ́ṣáláṣí. ẹ̀yin obìnrin ẹni tí ó bá ti nírun kò gbọ́dọ̀ wọnú ibi tá a pè ní àlìmọ́síjídù dákìlù lìmọ́síjídì kò gbọ́dọ̀ wọ inside the mosque ó lè wà ní outside the mosque kò lè wà ní inside the mosque. sọgbọ́n. So, kò lè wà ní inside the mosque so anabi sallallahu alayhi wa sallam ó ní èmi ò ṣenú mọ́sálásí lẹ́tọ̀ọ́ fún ẹni tí ń ṣe éélà àti ẹni tó wà nínú jẹ́nàbà ẹni tó ń ṣe éélà àti ẹni tó wà nínú jẹ́nàbà so ẹ̀yin tẹ́ ẹ bá ti ń ṣe nǹkan oṣù lọ́wọ́ ibi tí ó jẹ́ inú mọ́ṣáláṣí ní ààyìn ó níbi tá a yà sọ́tọ̀ fẹ́yìn obìnrin nínú mọ́ṣáláṣí sẹ́rí gbogbo fàràǹdà yẹn fàràǹdà àta yẹn ó lè wọbẹ̀ ó lè wọbẹ̀ ṣùgbọ́n ò gbọ́dọ̀ wọ inú mọ́ṣáláṣí ó ti yé èèwọ̀ ni ò gbọ́dọ̀ tó bá ti ń ṣe nǹkan oṣù lọ́wọ́ ò gbọ́dọ̀ láti jókòó ṣùgbọ́n ká sọ pé o fẹ́ mú nǹkan o fẹ́ gbàbẹ̀ kọjá mọ́sìkì mi bẹ̀rẹ̀ tó ga sí wípé ó jẹ mọ́ kí o ń lé kó gba ibẹ̀ kọjá ìyẹn wọ́n ṣe àmójúkúrò fún ọ pé o fẹ́ gbàbẹ̀ kọjá bẹ́ẹ̀ náà ni ẹni tó wà ní jẹ́nẹ́bà tó bá ní jẹ́nẹ́bà lára ó lè rìn kọjá gbanú mọ́ṣáláṣí láti bọ́ síbi tó ti fẹ́ wẹ̀ tàbí ṣe wọ̀tẹ́bà ṣùgbọ́n kọ́ ọ wá jókòó tó o sì mọ̀ pé òun ṣe é là lọ́wọ́ ó wà nù jánábà ọ̀ gbọ́dọ̀ jókòó sínú mọ́ṣáláṣí pẹ̀lú ẹ̀jẹ̀ èélà ṣòbó ti jẹ́nu.